atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́ọ̀ba anú ọlọ́ọ̀ba àti ìragẹ́jẹsọ ọlọ́ọ̀ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá annabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà a gbogbo àwa mùsùlùmí ní gbogbo àyè tí ó ń kálukú wá wà akíwakú ìbẹ̀rẹ̀ oṣù rọmọbọ́ọ̀lì abẹ́lọ́wọ̀n bá alékiọlá tó sọ wa títí tí a fi rí ìbẹ̀rẹ̀ rọmọbọ́ọ̀lì yìí ọlọ́wọ̀n bá náà abẹ́ kọmọ́sálà ìsọ wa títí tí rọmọbọ́ọ̀lì ó fi parí àti tayọ ìgbẹ̀yìn rọmọbọ́ọ̀lì abẹ́lọ́wọ̀n bá alékiọlá kọ́lọ́wọ́n bá lè gẹ́lá pí ó ṣe wá lẹ́ni tí yóò pẹ́ lórí sísin lọ́wọ́n bá ẹni tí ìsẹ̀mí ayé rẹ̀ tí yóò lójútù tí ó dẹ̀ nítumà tí kò ní jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún lọ́jọ́ gbẹ̀dà kìyàmà wípé ó lóṣẹ̀mí ayé yìí rí bákanáà rí a gbogbo wa pẹ̀lú kíkí Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan ọdún 1439 a ẹgbẹ̀rún ọdún kan ó lé ọgọ́rùn mẹ́rin ó lé a ogójì dín ẹyọ kan lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam láti ìlú Makka lọ sí ìlú Madina oṣù Ramadan gẹ́gẹ́ bí a ṣe ma oṣù yìí shahrul Qur'ani ni oṣù al-Qur'ani ni nítorí pé nínú oṣù yìí òun náà ni Ọlọ́run bá alìkẹ́ ọlá ló sọ al-Qur'anu kalẹ̀ fún annabi sallallahu alaihi wa alihi wa sallam Ọlọ́run bá alìkẹ́ lásọ al-Qur'anu kalẹ̀ sí Baitul sí sánmà ayé ní Baitul Izza nínú oṣù Ramadan yìí ní òru Lailatul Qadr ní òru Al-Qadr a òru abiyi lọ́lọ́wọ́n bá lè kẹ́lá sọ Al-Qur'anu náà kalẹ̀ ọlọ́wọ́n bá lè kẹ́lá sọ Al-Qur'anu ọlọ́wọ́n bá ní inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́wọ́n bá ní àwàlá sọ al kalẹ̀ ní òru albarka fi laylatin mubaraka òru tí a fi albarka tó pọ̀ sí ọlọ́run ní àwa la sọ alkùránì kalẹ̀ ní òru náà òru wa ni laylatin mubaraka òru wo ni òru alálùbáríkà yìí ọlọ́run bá alékẹ́lá sàlàyé fún wa nínú alkùránì a in tí ọlọ́run bá alékẹ́lá gbà lérò pẹ̀lú òru alálùbáríkà yìí òun náà ni laylatul qadr ẹgbẹ́ bí ọlọ́run bá alékẹ́lá ti sọ nínú suratul Qadr nínú sura tí ó jẹ́ sura òru abí yẹn ọlọ́wọ́ bá ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́wọ́ bá ní àwàlásọ al-Qur'anu karim àwàlásọ kalẹ̀ ní òru al-qadr òru abí so òru yìí lọ́wọ́ bá lè kẹ́lá ń pè ní laylatul mubarakah òru alalbarka sóòrù yìí nínú oṣù Ramadan òun náà ni òru yìí wà anábi ní iltamisuha fil ashri al-awakhir anábi ní ẹ wá òru yìí sí àwọn mẹ́wàá ìgbẹ̀yìn ẹ wá sí àwọn mẹ́wàá ìgbẹ̀yìn pàápàá àwọn ọjọ́ kọkànlélógún ọjọ́ kẹtàlélógún ọjọ́ karùndínlọ́gbọ̀n ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn yìí òun lànàbí sallallahu alaihi wasallam ní kí a wá òru alqadri yìí òun náà ni ó ní ká wá sí náà eléyìí tí a bá débẹ̀ ni pé alqur'an àbí shahru ramadan òun náà ọlọ́wọ́ bá ní ṣáhàrù ramadan alladhi unzila fihi al-qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda wal-furqan ọlọ́wọ́ bá ní gẹ́lá sọ wípé ṣáhàrù ramadan ọlọ́nínú sọ ramadan òun lè aṣọ al-qur'an kalẹ̀ ṣáhàrù ramadan alladhi unzila fihi al ta aṣọ al-qur'an asọ́kalẹ̀ nítorí kó lè bá máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn ni so a jẹ́ sí pé nǹkan tí a fẹ́ múnú al-Qur'an òun náà ni ìmọ̀nà a fẹ́ máa ka al láti máa mọ̀nà lọ ọ̀nà Ọlọ́run pẹ̀lú kíka al yìí àti mímọ̀ bí al láàrin wa àti sísọ̀kalẹ̀ al ìmọ̀nà ló jẹ́ wa bayyinatin bákanáà àwọn àlàyé ni tó wá láti inú ìmànà walfurqan bákanáà rí Qur'an yóò máa ṣe òpinya láàrin òdodo àti irọ́ Qur'an yóò máa ṣe òpinya láàrin ìlànà tọ́lọ́ọ̀bá àti ìlànà shaitan Qur'an yóò máa ṣe òpinya láàrin iná àti aljanna Qur'an yóò máa ṣe òpinya láàrin àwọn ọmọ àtàwọn aljanna Qur'an yóò máa ṣe òpinya láàrin àwọn kèfèrí àtàwọn musulmi Kùránù ma ṣe òpinya láàrin àwọn tí wọ́n ń tẹ̀ láti Ọlọ́run bá àtàwọn ẹlẹ́ṣẹ̀ Kùránù ma ṣe òpinya láàrin àwọn ahlu sunna àtàwọn oníbídà hudan linnasi wa bayyinatin min al-huda wal furqan eléyìí báyìí ni bá lè òun náà lọ́fà ló fi jẹ́ sí pé a máa ń pọ̀ ní ìkọ́ra wa ní ẹ̀kọ́ alkùnrán nínú oṣù yìí a máa ń pọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ nípa alkùnrán nínú oṣù yìí torí pé oṣù tí a sàlẹ́sà pẹ̀lú kùnrán ni oṣù tó yẹ pé a sàlẹ́sà pẹ̀lú alkùnrán ni kódà anábì sallallahu ó ní kánà nàbí sallallahu alaihi wasallam ajwadan nas anabi sallallahu alaihi wasallam lẹni tí ó fi ń tọrẹ jù nínú àwọn ẹ̀dá anabi sallallahu alaihi wasallam ó lẹni tó fi ń tọrẹ jù lọ anabi ma ń tọrẹ gan anabi ma ń tọrẹ gan adẹ̀rí àpéjúwe àti àwọn àpẹẹrẹ fún títọrẹ anabi sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tó pọ̀ وكان أجود ما يكون في رمضان أفوى عبد الله بن عباس وصويقه Ànábì tó wá máa ń lékún ní ọrẹ títa nínú Ramadan bí Ànábì ṣe máa ń tọrẹ tó bó jẹ́ pé olóòlì tọrẹ jù nínú àwọn ẹ̀dá yìí ó tún ta ọrẹ lékún nínú Ramadan hina yalqa'u Jibril nínú Ramadan yìí Jibril wá máa ń bá sallallahu alaihi wasallam وكان جبريل وكان جبريل يلقاء كل ليلة من رمضان جبريل عليه الصلاة والسلام أما وابا النبي صلى الله عليه وسلم لقبور رمضان فيدارسه القرآن جبريل أما وقوى نبي القرآن فيدارسه القرآن جبريل عليه الصلاة والسلام يوم وقوى النبي صلى الله عليه وسلم القرآن إنه رمضان sílẹ̀ lọ́fà ló fi jẹ́ sí alkùrán ló fi jẹ́ pé oṣù ramadan oṣù tí a máa ń kọ́ ẹ̀kọ́ alkùrán púpọ̀ ni oṣù tí a máa ń pọ̀ ní tilawatul kùrán ni oṣù tí a máa ń pọ̀ ní ìsàlàyé alkùrán fún àwọn èèyàn ni a nínú hadithu tí a kàyí fayudarisuhu alkùrán jibril a máa kọ́ annabi ní alkùrán àwọn kan nínú àwọn aláìmọ̀kan láwùjọ wa yìí tí wọ́n ń tako ìmá kọ́rẹ̀ ní lẹ́kọ̀ọ́ al-Qur'an nínú Ramadan tí wọ́n ní èyàn gbọ́dọ̀ máa ṣe tafsir nínú Ramadan wọ́n ní ìmá ṣe tafsir báyìí nínú Ramadan wọ́n ní ẹ̀ṣẹ̀ ni àwọn apá kan wọ́n ní bídá ni tí báyìí ọ̀rọ̀ aláìmọ̀kan wọ́n ní fayudarisuhul Qur'an wọ́n ní mudarasa ní nǹkan tó ń ṣẹlẹ̀ wípé Jibril a máa tọ́ Qur'an fún annabi ni a máa tọ́ Qur'an fún annabi sallallahu alaihi wa alihi wa sallam ni kìí ṣe wípé ó máa ń kọ́ annabi ní al a wá béèrè wípé ìtawà béèrè ni pé títọ́ al fún annabi yẹn gan tẹ́ wí yẹn ṣé kìí ṣe ìkẹ́kọ̀ọ́ nìyẹn ṣé kìí ṣe pé ń kọ́ annabi lẹ́kọ̀ọ́ nìyẹn tí a fà tó bá ń tọ kùránì fọmọkéwú ṣe ń kọ lẹ́kọ̀ọ́ ni àbí kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ tí a fà bá ń tọ kùránì fọmọkéwú tọmọkéwú ń ka fún padà ó ń kọ ọmọkéwú ẹ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn ilé tí ó dẹ̀ rújú ni pé jibril alayhi salatu wassalam alfa ló jẹ́ fún sallallahu alaihi wasallam olùkọ́ ló jẹ́ fún annabi sallallahu alaihi wasallam olólọ́wọ́ alẹ́kẹ́lá fi sọ nínú suratul najm ọlọ́ba ni alamahu shadidul quwa ọlọ́ba ni ẹni tó kọ́ ànábì ní alkur'an ẹni tó dẹ̀ kọ́ ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀sìn shadidul quwa a òun náà ni jibril ẹni tí ó jẹ́ alágbára jùlọ nínú àwọn màláíkà yẹn tó dẹ̀ le koko ẹni tó jẹ́ àfá rẹ̀ náà ni Jibril tí a fẹ́ ìyẹn bá wá ń tọ kéwú fún yàn gbogbo alamọ̀ wípé ń kọ lẹ́kọ̀ọ́ ni abẹ́ẹ̀kọ́ ni so ilé ìbálẹ̀ jẹ́ pé nínú hadithu yìí rí a rí ìkọ́nilẹ́kọ̀ọ́ nínú a rí ìkọ́nilẹ́kọ̀ọ́ al-Qur'an mẹ́ so quran òun náà ni ká kọ́ yẹn Qur'an ká nínú ìkọ́nilẹ́kọ̀ọ́ al-Qur'an òun náà ni ká kọ́ yẹn quran kò ẹ̀rí pé nínú hadithu yìí mudarata ló wà mẹ́ yudarisuhu al-Qur'an àwọn wá ní mudarata rí wọ́n ní tó túmọ̀ sí ni pé ká máa tọ Qur'an fún rẹ̀ níní tó tó bá yẹ pé ń kọ́ ni yudarisuhu ní ọ̀sọ̀ yudarisuhu li tashdidi dal pẹ̀lú ká fún dáàlì ní ṣẹ́dá yóò jẹ́ yudarisuhu al-Qur'an wọ́n ní kò rẹ̀ sọ pé yudarisuhu ó sọ pé yudarisuhu al-Qur'an so mudarasa rí òun náà ni àkàmàkàmà tọ Qur'an fún rẹ̀ ni ẹ́ eh? so wọ́n ní kìí ti pé ó ń kọ́ ànábì ní al-Qur'an so àyí maka pátápátá òun náà ní ilé ìbáyìí wọn àmọ́ wípé mudarasa náà rí inú túmọ̀ tó wọn náà máa ń gbé wá ní kákọ́ yẹn ní nǹkan kákọ́ rẹ ní lẹ́kọ̀ọ́ mudarasa ní ká máa kẹ́kọ̀ọ́ láàrin ara wa mudarasa ní nítorí pé àti dárọ́sà àti dárọ́sà méjèèjì wá láti ibi dárṣù náà ni láti inú dárṣù náà ló ti wá ìtàtí pè ní dáúsù náà ni ẹ̀kọ́ àríwẹ̀kọ́ ni kákẹ́kọ̀ọ́ náà ń pè ní dáúsù so méjèèjì láti inú dáúsù ló ti wá ẹ́ tí máàbí rẹ̀ ń jẹ́ dárọsà mọ̀bọ́rí ẹ̀ ń jẹ́ yádúrósù àríwẹ̀kọ́ ni eléyìí báyìí rèé tabatuwa lọ wọnú mu'jamu gan àwọn ìwé akọ́nilédè ẹ̀rí wípé síwájú ká tó lọ wọnú ìwé akọnilédè lárúbáwá tẹ́lẹ̀ nǹkan bá wá ní fa'ala fa'ala masdaru ẹ̀ mẹ́ta ló lè wá masdaru fa'ala yufa'ilu a ma wá ní mufa'alatan yana ni mudarasatan eh darasa yudarisu mudarasatan asma wá ní fa'ala yufa'ilu mudarasatan ودراسة ودي ومفاعلة وفعالا وفعالا مفاعلة وفعالا وفعالا ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí masdar yẹn máa ń gbà wá nìyẹn so mudarasa ni dirasa ni eh méjèèjì nǹkan kan náà ló túmọ̀ sí masdar ló jẹ́ fún darasa àbẹ́ẹ̀kọ́ ni tó tábà lọ́wọ́ dìrọ́sà tàpé ní ìtumọ̀ kanáà pẹ̀lú mùdárọ́sà dìrọ́sà àti mùdárọ́sà méjèèjì masdaru ni fún dárọ́sà tó túnmọ̀ sí pé nǹkan tí mùdárọ́sà bá túnmọ̀ sí náà ni na náà túnmọ̀ sí nítorí pé méjèèjì ó jẹ́ masdaru fún ìpìlẹ̀ kan ṣoṣo onáà ni dárọ́sà àbí eléyìí tó bá wù wá nínú ìwé akọnilédè ní ká lọ wò tàbá lọ wò tán pè ní dìrọ́sà ẹ́ tí lárúbá bá sọ wípé bada àti dìrọ́sàtú fílmàdárì bada àti dìrọ́sàtú fílmàdárì kí ni túnmà rẹ̀ yẹn ni pé ẹ̀kọ́ ó ti bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ ni jami'u madrasa madrasa ni ilé ẹ̀kọ́ kan àwọn ilé ẹ̀kọ́ ni madaris ìyẹn ni pé ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ so ẹ́ rí pé dìrọ́sà yẹn látara fáàlà náà ni àbẹ́ẹ̀kọ́ ni so ṣé ìtọ́kéwú fún rẹ níná lọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àbí ìkọ́ rẹ nílẹ́kọ́ ìkẹ́kọ̀ọ́ so ajẹ́ pé tọ́bá sọ ni al-a'malul madrasiyya àwọn iṣẹ́ tá ń ṣe وتحصيل العلوم والمعارف القراءة ككككككككو لاسين كانكن القراءة ككانكن وتحصيل العلوم والمعارف أكاد وايما كريما eh onan pe ni dirasa tahsilul ulumi wal ma'arif so o túnmọ̀ sí pé so wípé yudarisuhul qur'an ẹ̀kan tí jibril alayhi salatu wassalam ṣe fa annabi ni pé ó ń kọ́ annabi ní al-qur'an kìí ṣe pé Jibril wá bá nẹ́bí pé kó jẹ́ káwọn ẹjọ́ máa tọ́ al-Qur'an tó lá nẹ́bí sallallahu alaihi wasallam fún rẹ̀ rẹ̀ síwájú Ramadan yìí ó ní Jibril ti kọ́ anẹ́bí sallallahu alaihi wasallam ní Qur'an tẹ́lẹ̀ anẹ́bí ti mọ Qur'an ká abẹ́ẹ̀kọ́ ni kò sẹ́ni tó lè sọ wípé síwájú kí Jibril tó wá bá anẹ́bí ní òru Ramadan tí a ní ẹ̀rí tẹ́lẹ̀ anẹ́bí ti kọ́ anẹ́bí

nítorí pé Ànábì sallallahu alaihi wasallam lè dá Kùránì tọ̀ rẹ̀ tẹ́lẹ̀ so nǹkan tó túmọ̀ sí ni pé Jibril alayhi salatu wassalam ó wá kọ́ Ànábì sallallahu alaihi wasallam ní al-Qur'an ó wá kọ́ ní ìmọ̀ al-Qur'an so eléyìí báyìí náà ni dalil wípé nínú Ramadan a ìgbàláyé ń bẹ fún wa látara hadithu yìí ká máa kọ́ra wa nítorí ìrújú àti àwọn òdó eléyìí tí àwọn aláburú kan láwùjọ wa tí wọ́n ń tàn káàkiri àwọn tó yẹ́ tí wọ́n ń ṣe léwọ̀ ìmọ̀ kọ́nilẹ́kọ̀ọ́ àbí ìmọ̀ ṣe wáàsí àbí ìmọ̀ ṣe tafsirul Qur'an nínú nínú Ramadan ọ̀rọ̀ tí so ẹnìkan kan ò dẹ̀ lè nínú lórí yẹn láyé àfẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa àwọn tó jẹ́ tẹ̀sírí yẹn téèyàn bá ti lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa àwọn ẹ̀ lè bá ìròrí yẹn pàdé lọ́dọ̀ ẹnìkan kan lágbàáyé mọ́ tẹ́fì mọ̀ yí pé ìròrí yẹn wà ṣáàmù ìròrí tó yẹ pé kò a tàbá dẹ̀ tí rí nǹkan tó wà ṣáàmù tàbá tí rí kí là máa ń ṣe a máa ń jù ú lónìí kódà hadith tọ́wọ́ wà sham sóhun lálò ní àbẹ́lẹ̀ tọ́wọ́ wà ma'ruf tọ́wọ́ wà mahfuz ẹ̀rí pé tọ́wọ́ wà mahfuz lálò àlélò sham àbí so bẹ́ẹ̀ náà ni eléyìí fíkrọ̀ yìí fíkrọ̀ tó ń ṣáàzà ìròrí kan tí a kò láfijọ́ ni ìròrí tó yẹ pé ẹ̀ lè bá ẹ̀nẹ̀kan nínú ròrí yẹn àbíkọ́ jẹ́ pé ọmọ lẹ́yìn ìjàbátá ni so ibà ní sí ẹ̀ẹ̀dẹ̀ lè rí ròrí yẹn lágbàáyé má kódà àti ẹ̀ tíra kan bẹ ó wà ní shamila tíra yìí Sheikh Salih Uthaymin ni wọ́n ṣe ni wọ́n ṣe tíra yẹn bí wọ́n ṣe ṣe tíra yẹn ni pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n kó tíra yẹn jọ níbi àwọn ìjókòó wa'azu ìjókòó tafsir ìjókòó Qur'ani nínú Ramadan tí Sheikh Salih Uthaymin máa ń ṣe fáwọn èèyàn bá ti ń jókòó yìí ìmá dánilẹ́kọ̀ọ́ ìmá ṣe tafsirul Qur'an ìmá ṣe Ramadan fún àwọn èèyàn òun ni látara jírísà yìí ni wọ́n ti kó tíra ìjọ táàfì mọ̀ wípé àwọn sáràfù sọ́ọ̀lì àwọn àfáà súnnà wà máa ṣe ni o wà máa ṣe wà sí dáadáa nínú àwẹ̀ wọn kí ń kílòsì wà sí nínú àwẹ̀ gẹ́gẹ́ bí àwọn aláburú yìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ aláṣejù yìí gẹ́gẹ́ mọ́ ṣe ń ṣe so inshallah ibi tí a dúró sí ní ọdún tó lọ ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ní ọdún yìí a dúró sórí àyà 34 ní ọdún tó lọ orí àyà 34 nínú Suratul Baqara ibẹ̀ la dúró sí lọ́dún tó lọ inshallah a máa tẹ̀síwájú lórí àyà 35 nínú ọdún yìí a ń fi àsìkò yìí a fi rántí àfáwà Yusuf abu àfáwà Yusuf abu kíni eh abu Zaid naam bẹ́ẹ̀ni jazakumullahu khairan so afá yusuf a fi àsìkò yẹran tí wọn kọlọ̀bà alékẹ́lá kí yẹ bá wa sọ afá afá wa ní zamfara báyìí tí wọ́n ṣe wọ́n sáàbù lọ́wọ́ so inú àwọn tó yẹ sí wọ́n bá ka Qur'an ni ní ìjòkó tafsiru wa yìí eléyìí tá ń ṣe ní bíbáyìí nínú àwẹ̀ ni àbí eléyìí tá ń ṣe ní Fatima mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so afá ni wọ́n bá wa ka Qur'an so tó bá yẹ pé wọ́n bá ń bẹ́ẹ̀ lé sí ni so bàbá máa tẹ̀síwájú lọ nínú kíka Qur'an náà ṣùgbọ́n àwọn ah, sí ń lé so abẹ́lọ́wà àríkẹ́lá kí ọlọ́wà kí ọba wa darí wọn ní ayọ̀ kọlọ̀wà àríkẹ́lá kí ọba wa sọ wọn so a tẹ̀síwájú lórí àyà 35 a'udhu billahi minash shaytanir rajim وكلا منها رغدا حيث شئتما ولا تقربا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم ọlọ́ọ̀bá أبا alikiola لا أنت tẹ̀síwájú نينو إباني ẹ̀ نينو سورة البقرة ọlọ́ọ̀bá ni wà kúlnà ya adam uskun anta wa zawjuka aljanna tí a bá wo áyà yìí ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú wáwù wáwù yìí iṣẹ́ tó ṣe òun náà níṣẹ́ app ọlọ́run bá alékẹ́lá fi wáwù yìí ó fi so áyà yìí papọ̀ mọ́ eléta àti ń bábọ̀ ni tó túmọ̀ sí pé áyà yìí táǹkà yìí ọwà ma'atufa a so papọ̀ mọ́ àwọn áyà tó ṣáájú ẹ̀ kí la wá sọ ayẹ̀ papọ̀ mọ́ òun náà ni àwọn ayà tó ń sọ fún wa nípa àpọ́nlé àti àgbéga tọ́lọ̀ọ̀bà àríkẹ́lá adam alayhi salatu wassalam ọlọ́ọ̀bà àríkẹ́lá tó wá bẹ́ sàlàyé wa ọlọ́ọ̀bà tó ń tẹ̀síwájú lórí àwọn àgbéga tọ́lọ̀ọ̀bà àríkẹ́lá sí fún adam alayhi salatu wassalam lọ́lọ́ọ̀bà àríkẹ́lá fi so ayà yìí lọ́lọ́ọ̀bà àríkẹ́lá fi so papọ̀ mọ́ ayà tó ṣáájú ẹ̀ kó lè bá yé wa wípé ọlọ́ọ̀bà àríkẹ́lá ń bá ọ̀rọ̀ àpọ́nlé àti àwọn àgbéga tọ́lọ́wọ́n Adam ọlọ́wọ́n bá lékẹ́lá ń bá lọ ní ọlọ́wọ́n ya Adam Adam a ti abul bashar ni ẹ òun náà ni bàbá gbogbo àwa bára pátá tàjíyàn ànábì Adam aliyu salatu salam àwọn náà ni bàbá wa abul bashar anabi adam alayhi salatu wassalam ọlọ́wọ́n bá alékẹ́ ládá láti inú tọrọm láti bí yẹpẹ̀ ẹrọ̀fọ̀ yẹni pé yẹpẹ̀ tí ó ní omi ṣùgbọ́n yẹpẹ̀ yìí tó lómi yìí ọlọ́wọ́n bá alékẹ́ ládá látara eléyìí tó ti gbẹ nínú ẹ̀ bá ní a sọ pé ya adam ire adam uskun anta wa zawjuka aljanna nínú àwọn àpọ́nlé nínú àwọn àpọ́nlé àti àwọn ìgbéga tá ṣe fún rẹ̀ ànábì adam látara ìmọ̀ sí àwọn ọlọ́run bá rí kẹ́lá jogún fún ẹ òun ni pé uskun anta wa zawjuka aljanna rẹ̀ ànábì adam ìwọ àti ìyàwó rẹ̀ ẹ máa gbénú aljanna ẹ máa gbénú aljanna ọlọ́run bá rí kẹ́lá ó ṣe eléyìí báyìí fún ànábì adam takrimatan lahu láti fi pán ànábì adam lé ni láti fi gbé ànábì adam ga ni ọlọ́wọ́ bá àríkà wá fi ànábì adam àti ìyàwó rẹ̀ sínú ilé àpọ́nlé sínú ilé ìkẹ́ òun náà ni aljanna kí lọ́fà tọ́lọ́wọ́ bá láti ṣe adam nítorí ìmà ni ilé báyọ́ ma ṣàlàyé fún wa ọlá tí ń bẹ fún àwọn olùmọ̀ àti bí ọlọ́wọ́ bá àríkà láti wípé pẹ̀lú mere ọlọ́run bá adékẹ́lá máa ti àgbéga fún yàn kódà létí àwọn màláíkà pẹ̀lú mà so ọlọ́run bá adékẹ́lá dẹ̀ ní a máa rẹ̀ yẹn lẹ̀ látara àìnímà ẹwọ ọlọ́run bá ọba Allah ọlọ́run bá adékẹ́lá ò gbé Adam nítorí máa dà nítorí ibi ti dá kí lọ́lọ́run bá adékẹ́lá fi gbọ́lá fún ó túnmọ̀ sí kétàwà náà bá fẹ́ máa gbọ́lá fún èèyàn láwùjọ wa yìí ọgbọ́rọ̀ jẹ́ nítorí máa dà nítorí owó tó ní pé a ń gbọ́lá fún nítorí polówó ni a ń gbọ́lá fún nítorí dúkìá tó a ń gbọ́lá fún nítorí pé èèyàn funfun ni a bá ń gbọ́lá fún nítorí pọ́ lárúbáwá a bá ń pọ́nlé báyá torí pọ́ aláwọ̀ dúdú a bá ń pọ́nlé torí pọ́ yorùbá a mọ̀ wá sọ pé inú

so ẹ wò pé irú ilé ìbáyìí rèé àsọ̀bíyà nìyẹn ta lè yẹn gidi ta ní fúlàní tí fúlàní ò kí ń ṣe yẹn gidi ni inú àwọn nǹkan tó sábà wọ́pọ̀ táwọn èèyàn máa fi ń ṣẹ̀fẹ̀ láàrin ara wọn ni so àyín tá a bá débẹ̀ ni pé a kì ń gbọ́lá fún àwọn èèyàn látara mádà látara àwọn nǹkan èlò nínú àwọn nǹkan ayé ní tá a fi ń gbọ́lá fún àwọn èèyàn òun náà ni ìmà ìmọ̀ yíwá rẹ̀ òun yóò bí ọlọ́run ọba ìpayà ọlọ́run ọba láti wá gbọ́lá fáwọn èèyàn ọlọ́run ọba àníkẹ́lá sọ nínú al-Qur'anul ọlọ́run ọba ní ya ayyuhan náà ọba inna khalaqnakum bá ní kẹlá fi ń gbéra rẹ̀ tóbi ni ṣùgbọ́n ó lo iná láti fi gbéra rẹ̀ tóbi ọlọ́run ọba ló dẹ̀ ní bẹ́ẹ̀ inú ìròyìn ọlọ́run ọba ni kó ṣe mótómótó inú ìròyìn ọlọ́run ọba ni kó ṣe gbéraga èèyàn ni ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìròyìn àbùkù ló jẹ́ fún èèyàn ìròyìn ẹ̀yìn ló jẹ́ fún ọlọ́run ọba àbí tó pọ́lọ̀ ọba àdíkẹ́ lọ́sọ pé

àti obìnrin adáyé látara zakari ọkùnrin kan wà oúnta àti obìnrin kan tálọkùnrin náà tálobìnrin náà annabi adam alayhi salatu wassalam àti yawa hawa ọlọ́ọ̀bá alikira bẹ́jẹ́ kó yọrí pé gbogbo apáta ìpìlẹ̀ kan láti jáde báwo láti wá jáde nù bàbá kan àti ìyá kan táàmù wárùpa lọ́lá jùra wa lọ tó lè jẹ́ pé ìpìlẹ̀ kan náà ni a akàn ìyàtọ̀ ní àwọ̀ ni àwọ̀ wa yẹn ọ̀sọ́ wá dẹni tó lọ́lá jùra wa lọ ọlọ́run bá àdékẹ́lá ló dáwọ̀ yẹn fún wa bẹ́ẹ̀ àwọ̀ funfun ọlọ́lá ju àwọ̀ dúdú lọ ìkànnà àwọ̀ àwọ̀ lòun náà jẹ́ abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá àdékẹ́lá dẹ̀ dá wa ní èdè lédè kìí ṣe pé èdè kan lọ́lá ju èdè kan lọ àyàfi èdè lárúbáwá tọ́lọ́run bá àdékẹ́lá sa èdè yẹn Islam àti èdè Al-Qur'an àti èdè Ànábì tọ́lọ́run bá àdékẹ́lá rán sí wa èdè àwọn mùsùlùmí ní tábà kírun tábà ṣe ìbádà kódà ó yàtọ̀ sí ìrùn nìkan tí yẹn bá fẹ́ wọnú mọ́sálásí sí àfikáàbù tí yóò ṣe ṣe wọ́n bí ìyàndá kíyàn sí Yorùbá ẹ̀ lè sí léde ní àfi lárúbáwá nítorí pé à ń ṣe tààbùdù à ń ṣe lọ́wọ́ba pẹ̀lú gbólóhùn yẹn la dá yín látara akọ kan abo kan wa ja'alnakum shu'uban wa

tó bá jẹ́ ẹ̀rí pé ọlọ́ọ̀bá àlékẹ́lá ò ló máa dà ọlọ́ọ̀bá ò ló a èlò tọ́lọ́ọ̀bá fi dá wa ọlọ́ọ̀bá ò ló láti fi gbọ́lá lé wa lórí ọlọ́ọ̀bá àlékẹ́lá ò dẹ̀ ló dúkìá ayé láti fi gbọ́lá lé lórí kí ni ìpáyọ̀ ọlọ́ọ̀bá ló fi jẹ́ pé tó bá ti nílà kìyàmà ẹ máa rí aláwọ̀ dúdú tí ọmọ wà jẹ́ nà báyìí ẹ sì máa rí lárúbáwá aláfọ̀ funfun tí ọmọ wọn náà lọ tí ó dẹ̀ ṣe gbére nínú náà àríwẹ̀kọ́ ni èèyàn dúdú ó jẹ́ mọ̀ wà aljanna kódà yóò máa wà ní ìpele tó ga jùlọ nínú aljanna ni inna akramakum inda Allahi atqakum kódà lásìkò annabi sallallahu alaihi wasallam ìgbà tí ìkan àwọn sàhábà tó bú Bilal pẹ̀lú dúdú pẹ̀lú àwọ̀ dúdú ó ní yabna sauda ìrẹ́ ọmọ obìnrin dúdú yìí anábi ah, ni àìyártahu bí ummi ó dẹ̀ bú pẹ̀lú ìyá rẹ̀ innaka mur'un fika jahiliya ẹnìkan ní ọ̀yí ìwọ yìí ẹnìkan ní ọ tó jẹ́ pé ìwà jahiliya ń bẹ lára rẹ̀ ìwà ojújújú ìwà ìlàjú ìwà wọn kèfèrí tọ́lọ̀mọba àlékẹ́lá gbẹ̀mí ànábì dìde láti wá parun bẹ lára rẹ̀ anábì lè máa anábì kọ̀ fún nitori ìbàjẹ́ tí ń bẹ lára rẹ̀ anábì ní innaka imru'un fíka jahiliya ìwà jahiliya ń bẹ lára rẹ̀ ìyàn kan ní ọtọ́ yẹ pé ìwà jahiliya ń bẹ lára rẹ̀ so a gbọdọ máa ṣe àsọ̀bíyà ìyànà wo ló ti wá èdè wo ló ti wá kí ni ìdílé wọn kí na bóòna ṣe gbajúmọ̀ sí èyàn ọgbọ́dọ̀ jẹ́ in tí àwa mùsùlùmí ó fi máa ṣe táàfi máa ṣe òṣùwọ̀n láàrin ara wa naam ní táàfi máa ṣe òṣùwọ̀n láàrin ara wa ni

àwọn tí wọ́n lápàlẹ́ jù lọ́dọ̀ ọlọ́run bá nú yín àtikọ́ọ̀kùn àwọn tẹ́ nípayọ ọlọ́run bá jù láàrin yín ni jù ó túnmọ̀ sí kébẹ̀yàn bá ṣe nípayọ ọlọ́run bá sí bẹ́ẹ̀ lè yóò ṣe máa lápàlẹ́ sí ẹni tó bá wá nípa ọlọ́run bá jù òun ló jù àbẹ́ẹ̀kọ́ ni so jù níbi àpẹ́lẹ́ jù níbi ìpayọ ọlọ́run bá so jíjẹ lílá jùlọ níbi ìpayọ ọlọ́run bá olóòjẹ́ká lá jùlọ níbi àpẹ́lẹ́ àwọn olóòrùn máa ń payọ ọlọ́run bá jù mo fẹ́ so papọ̀ إنما يخشى الله من عباده العلماء. ulama àwọn tí wọ́n páyọ Ọlọ́run Ọba jù nínú àwọn ẹ̀dá àwọn tí máa ń páyọ Ọlọ́run Ọba nínú àwọn ẹ̀dá àwọn olùmọ̀ni àwọn tí máa ń Ọlọ́run Ọba ní innama yakhsha Allaha ẹmà wò innama Ọlọ́run Ọba mọ́ ọ̀rọ̀ sọ púpọ̀ Ọlọ́run lo àdáàtù ó máa ń gé ọ̀rọ̀ ma lórí ta bá sọ̀rọ̀ yẹn ma nìkan nǹkan mí ò lè wọlé tọ̀ láíláí wọ́n ń pè ní adatu hasrin wa irinṣẹ́ tá a fi ń gé ọ̀rọ̀ lórí ta bá sọ nìkan tí nǹkan mí ò lè wọlé ẹnu àwọn ìtumọ̀ ní pé ẹnu àwọn tán páyọ ọlọ́wọ̀n nínú yín nínú àwọn ẹrú àwọn olùmọ̀ni a jẹ́ sí pé gbogbo àwọn páyọ yìí náà olùmọ̀láwa náà wa lọ ní o ẹjọ́ torí kò rọrùn fún èèyàn kọ́ páyọ̀ ọlọ́run bá kọ́ mọ̀ jẹ́ kọ́ mọ ọlọ́run ni ló fi ń páyọ̀ ọlọ́run àbí ní mọ ọlọ́run bá tó fi ń páyọ̀ ọlọ́run bá ṣe ìmọ̀ níyùn ni àbá ìmọ̀ kan ẹ́ ìmọ̀ ni kò sẹ́ni tí ò nímọ̀ nù wà ìmọ̀ jura wọn lọ ní kò yẹ bá torí pé innama yakhsha Allaha min ibadihi al-ulama tàbá wọn tí ọ̀páyọ̀ ọlọ́run bá kí ni wọ́n jẹ́ yẹn aláìmọ̀ ni wọ́n sọ́h

bẹ́ẹ̀ láti wọ́n máa inna akramakum inda Allahi atqakum so ibà níbi so áyà yìí nínú áyà yìí ọlọ́wọ́ bá alékẹ́lá ń jẹ́ kó yọ wípé in tọ́lọ́wọ́ bá fi gbọ́lá fún ànábì Adam tọ́lọ́wọ́ bá alékẹ́lá tó fi fi ànábì Adam alayhi salatu wassalam sínú ọgbà aljanna nítorí ìmàní abẹ́ẹ̀kọ́ ni ọlọ́wọ́ bá alékẹ́lá pa ànábì Adam lè wa qulna ya Adam uskun anta wa ẹ máa gbénu aljanna uskun anta wa zawjuka nínú àyà yìí nísìn ẹ̀rí pé ọlọ́wọ́ bá ní kẹ́lá pé ó ní záójú ọlọ́wọ́ bá ní záójúka nínú àyà yìí láti rí pé àti wọ́n máa ń lo záójú fún obìnrin náà záójú rẹ̀ a máa ń lo fún ọkùnrin àti obìnrin àwọn méjì la máa ń lo fún bẹ́ẹ̀ láti máa ń lo záójátù fóbìnrin náà tí ó ní tá marbutọ̀ tá bẹ́ẹ̀ láì lo záójú tágbà ọkùnrin lérò tágbà obìnrin lérò nínú àyà yìí ọlọ́run ní uskun anta wa zawjuka ìyàwó rẹ ọlọ́run bá ní pé lápẹ̀ ní zawju so ó túnmọ̀ sí kéyàn lè pé ìyàwó yẹn zawji yẹn sì sọ pé zawjati àbí ẹ̀kọ́ ni ní ẹ̀yin méjèèjì gbénu aljanna lórí ìtumọ̀ àlìjẹ́nà yìí àwọn Mu'tazila àti Qadariyya wọ́n ní àlìjẹ́nà sọ́lọ̀ ní kánàbí Ádámù gbé àlìjẹ́nà ilé ayé ni kìí sá àlìjẹ́nà tó wà ní sánmà wọ́n ní àlìjẹ́nà ilé ayé ni wọ́n ní kìí ṣe jannatul khuld kìí sá àlìjẹ́nà tí yóò máa gbé bẹ̀ lọ gbére tí yóò ní jáde mọ́ wọ́n ní torí pé tó bá yẹ pé àlìjẹ́nà tí yóò máa gbé lọ tí yóò ní jáde mọ́ ṣẹ́tìrí pé ìgbà míì rèé láti máa sọ pé kí èèyàn máa rọra pẹ̀lú bí déyàn ti gbàmà ìfàtí wallahi ìgbà míì tí àwọn oníbídíà tí àwọn ìyìnà bá gbáyàn mú pẹ̀lú àwọn ẹ̀rí kan wallahi èèyàn dẹ̀rún lẹ̀ bí gbà pé wallahi kódà yóò kó sí ọwọ́ tààrà èèyàn wọ́sẹ́ honestly speaking wọ́n sọ fún yín ẹ jẹ́ kí n fún yín láwọn ẹni tó bá ti wọbẹ̀ ò lè jáde má alẹ́bí adama sì wọnú àjẹ́nà yìí ó jáde ó jíkó yọ pé point number one pé kí sáà jẹ́nà tó wà ń sánmà nìyẹn wọ́n lẹ́lẹ̀ kejì ni pé jannatul khuld èyàn lè sẹ́ èyàn lè sẹ́ point number two èyàn wọ sẹ́bà bí ọwọ́ sẹ́bọ̀ ìdí ẹlẹ́ẹ̀kẹta ni pé jannatul khuld jèrè ṣètọ́nù lè wọbẹ̀ láyé ṣètọ́nù wọbẹ̀ ọwọ́ inú ọgbà àjẹ́nà ìlọ́bá nẹ́bí adam ó sì yọ jáde ó sì kó wàhálà bá sínú ọgbà àlìjẹ́nà wọ́n ní gbogbo àwọn kìíní ìjẹ́ kóyọ pé àlìjẹ́nà ayé ni ádámọ̀wọ̀ kòí sí àlìjẹ́nà ti sánmà <laughs> ìrújú tó ní agbára ni ìrújú tó ní agbára pátápátá gbáà ni ṣùgbọ́n èsì ń bẹ lọ́dọ̀ alùsùn náà fi ọjọ́ máa fún gbogbo nǹkan tí wọ́n sọ yìí èsì ń bẹ láṣákà pé aljanna tí ọlọ́run bá ní kẹ́lá fi annabi adam àti hawa sí jannatul khuldi náà ni khilafan yàtọ̀ sí nǹkan tí àwọn mu'tazila àti àwọn qadariya ń sọ kí làwọn ẹ̀rí tiwa àti kí làwọn èsì táwa ní lórí eléyìí tí wọ́n sọ yẹn alákọ̀ọ́kọ́ ni pé tẹbá wo aljanna tọ́lọ̀wọ́ ọlọ́run bá mú aljanna yẹwa mu'arrafa lẹ́ni tí ó aljanna eh, tó wá ní definite aljanna ta ti ma pẹ̀lú alif àti lam ṣẹ́rí alif àti lam yẹn o náà pè ní al-mu'arrifa tó ma ń sọ ọ̀rọ̀ di in ta ti ma so ó túnmọ̀ sí pé aljanna ta ti ma ń ní òun náà lọ́wọ́ bá ní kẹ́lá fi annabi adama ọlọ́ni waskun anta wakulnaskun anta wa zawjuka aljannata aljannata aljanna yẹn nítorí ẹ̀ tẹ́bá sọ pé allahumma adkhilni aljannata tẹ́bá sọ pé ọlọ́run bá fi mí wọ aljanna aljanna wo lẹ gbèrò ẹ́ aljanna eléyìí tá a ti mọ̀ yẹn náà nítorí pé ní aljannata aljanna tá a ti mọ̀ yẹn náà ẹlẹ́ẹ̀kejì pé àwọn olùmọ́jẹ́kọ́ المعنى المتبادر المعنى المتبادر الى الذهن او لا ما في تو القران لا ما في تو ما ادنا ìtumọ̀ tó bá kọ́kọ́ sáré wá sínú làákàyè èèyàn tó yẹ pé tó ọkọ́ gbọ́yé nìyẹn nínú èdè tọ́rọ̀ bá sọ̀rọ̀ báyìí tó bá dàmú làákàyè rẹ̀ in tí ọkọ́ wá sínú làákàyè rẹ̀ ẹ̀dàkùn tó bá sọ pé ọlọ́run bá sọ pé wàkúnlẹ̀ skun anta wà záójúkà aljanna aljanna wọ́n lọ́kọ́ wá sínú làákàyè wá síwájú ká tó máa dàrú ẹ́ o ni almaanal mutabadiru ila zihni aljanna títí àti manani

a jẹ́ sí pé èyàn lè wà jẹ́nà kọ́ jáde má nígbàtí èyàn bá kú tán nìyẹn ẹ ti rí ibi tí wọ́n ti ń lú ọ̀rọ̀ báyìí <laughs> bákan náà ẹni ṣe tọ́ọ̀nù kò lè wọnú àlìjẹ́nà àwọn olùmọ̀ ní ìdáhùn tó wà ń bẹ̀yẹn méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ ṣe tọ́ọ̀nù lè wọnú àlìjẹ́nà ní ti àpọ́nlé ni ó lè wọnú ẹ̀ ní ti ti ìyẹpẹrẹ àti ní ti ti ìkó ìsìnà báyàn ó lè wọnú ẹ̀ ṣùgbọ́n yóò máa wọnú ẹ̀ kò ní rí kẹnu àlìjánà kò sí rí gbádùn àlìjánà ọlọ́wọ̀ba àlékelẹ́wò hànà gbogbo àwọn ìkẹ́ tẹni tọ́bá wà ní àlìjánà ọwọ́ tí ó rí fún yóò máa wọnú àlìjánà ọwọ́ ní àlìjánà bí ẹni pé kò wọnú ẹ̀ náà ní nítorí pé gbogbo àwọn ìdẹ̀ra àti kẹ́tí bẹ́ẹ̀ àlìjánà ò lè tọ́ sí ṣùgbọ́n ọlọ́wọ̀ba àlékelá fẹ́ lò fún yẹ̀ṣà ọlọ́run bá mọ́ sí tọ́ bá wù ó dẹ̀ rọrùn wà máa dhalika ala Allahi bí àzíze eléyìí ò dẹ̀ nira fọ́lọ́run bá láti ṣe àbó nira ní jẹ́mọ́ kò nira rárá ṣẹ́rí pé èsì wọn náà ó tún ti naam èyàn wá lè tẹ́lọ́wọ́ bá ọlọ́run ọba àlékẹ́lá ṣe ń tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe fáànàbí ádámà yìí nítorí ìtìbáàrù ni àti nítorí imtihan láti lè sàdánwò fún ni ẹjọ́ lọ́sọ́ wáyé sí so eléyìí báyìí rẹ̀ gbogbo àwáyà tẹ́yìn wá mú wáyìí áyà tó ń sọ fún wa nípa ìwọ àlìjẹ́nà lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tí ò síṣẹ́ mọ́ ni pé ṣé ṣètọ́nù wọnú àlìjẹ́nà tó tọ́ àbí wọnú àlìjẹ́nà àwọn olùmọ̀kan sọ wípé ṣètọ́nù gan wọ́n ní kọ̀ wọnú àlìjẹ́nà wọ́n ní ọkà ń dúó sẹ́nu ọ̀nà ni àwọn ànábì adam àmà jáde ẹjọ́ rẹ̀ sáà yìí ẹlẹ́ẹ̀kẹta nínú dáhùn táwọn àbá ni pe n'ipe ó dá wá sún wásà kalẹ̀ fún wọn ni ẹjọ́ ọ̀dá wọn yìí so gbogbo àwọn kìíní yìí ó kó gbogbo ìrújú àwọn ọmọ ẹ̀tẹ́jìlá àti pàdàríyà ó kó dànù àbí òkó dànù pátápátá kò yí so ó túmọ̀ sí wípé aljanna tọ́lọ̀wọ́ bá ní kẹ́lá fi annabi adam àti ìyá hawa tọ́lọ̀wọ́ bá ní kẹ́lá fi sófí àwọn méjèèjì sí aljanna sama náà ni aljanna jannatul khuld òun náà lọ́wọ́ bá lè kẹ́lá fi àwọn méjèèjì sí a ẹni kí rọra fa tafsir bù díẹ̀ àwọn israiliyat kan bẹ tí àwọn almufassirun gẹ́gẹ́ bí abdullahi ibn abbas gẹ́gẹ́ bí sudi gẹ́gẹ́ bí ikrima àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn almufassirun tán mú wá nínú àyà yìí pé ọ̀rọ̀ nípa ìtàn ejò sọ́rọ̀ pé tàbá ń gbọ́ta nẹ́bí adam gbà mí a ma gbọ́ pé ejò kan tí ṣe tọ́nà lò sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kò yí bá nìsì eléyìí tó wà asìlámù jù ní pé gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ejò àbí kìí sọ̀rọ̀ ejò ọ̀rọ̀ kan tó yẹ sí pé a kìí ń gbára lé ní nítorí pé Israiliyati ni ó gbé wà ní ṣùgbọ́n àwọn tí wọ́n lò wọ́n gbà wípé ìgbà tí Iblis fẹ́ wọlé ṣètọ́n fẹ́ wọlé sínú ọgbà àlìjẹ́nà àwọn kọ́zánà àwọn màláíkà tí ń sọ́gbà àlìjẹ́nà wọn ìdíkọ́ wọlé wọ́n yàrí fún wọ́n lè dànù wọ́n wá ní ṣètọ́n wá lọ bá ejò tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ mọ́ ṣiṣẹ́ pọ̀ yẹn ejò yẹn wọ́n léjò ẹlẹ́sẹ̀ mẹ́rin ni ṣe àwọn pé àràmàndá ejò nú ejò ẹlẹ́sẹ̀ mẹ́rin ni ejò yẹn lọ wá gbé ṣètọ́nù ni òun lọ wá wọlé sínú ọgbà ìjẹ́nà ọwà lọ àwọn màláíkà ò dẹ̀ lè rí tó kún wọn nímọ̀ kọ̀kọ̀ ọwà wọlé síbẹ̀ òun lọ wá lọ pọ̀ ṣètọ́nù kalẹ̀ nínú àlìjẹ́nà padà lórí iṣẹ́ tó ṣe lára anábì adam àti ìyàwó rẹ̀ ala kulli hal wọ́n jẹ́ kóyẹ wa wípé anábì adam alayhi salatu wassalam ṣètọ́nù òun àti ìyàwó rẹ̀ ṣètọ́nù mú wọn láti sẹ́lọ́wọ́n ba ó mú wọn kọlu ọlọ́wọ́n ba gẹ́gẹ́ bí ìgbìyànjú díẹ̀ lórí ìtumọ̀ àyà tí a ń bá lọ ṣe rí ọlọ́wọ́ba sọ ọ̀rọ̀ kan bí báyìí ní ya adam uskun uskun àwọn olùmọ̀ wọ́n ti àfàyọ ìdájọ́ fiqh níbi abala bí tàwí ọ̀rọ̀ wọ́n ìmá fíkì ń bẹ́ àmúkọ́kọ́ ah, wò kí bá yáká kọjá lọ ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ká sàǹfàní lórí ìmá fíkì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ uskul ṣẹ́rí tán bá sọ pé takana nǹkan tó máa ń túmọ̀ sí òun náà ni kéèyàn gbébì kan kó farabalẹ̀ ń bẹ̀ kéèyàn sẹ́tù síbì kan ṣẹwárí ìsẹ́tù síbì kan yẹn kéèyàn farabalẹ̀ síbẹ̀

ẹjọ́ lọ́sá máa yìí sí so wọ́n ní ìdí tọ́lọ́wọ́ bá adékẹ́lá fi lo uskun fún ànábì adam àti ìyàwó ẹni ẹ̀ so a nítorí ẹlẹ́bìrí pé ibi tẹ́yàn bá ń gbé wọ́n máa ń pè ní maskan ẹ̀rí pé maskan ní ibi tí a ti ibi tá sẹ́tù sí tá farabalẹ̀ sí ni ṣùgbọ́n kò sí bá so kèé ṣe tẹ́yàn máa gbé lọ gbére ibi tí yóò padà lo àsìkò kan tí ó padà jáde mẹ́rin so mahalu sukun òun náà ń pè bẹ́ẹ̀ ààyè ibi tí èyàn ti máa jẹ́ kíni tí èyàn ti máa ń farabalẹ̀ ẹ́ kódà ẹ̀wọ àwọn ìyàwó wa gbàtọ́lọ́ba àníkẹ́lá sọ pé òun dá fún wa àwọn ìyàwó fún wa min anfusikum azwaja kí ọlọ́run bá sọ litaskunu ilayha litaskunu ilayha kẹ́ẹ̀lẹ̀ bá máa farabalẹ̀ fọkànbalẹ̀ sọ́dọ̀ wọn kẹ́ẹ̀lẹ̀ bá máa tranquil kẹ́ẹ̀lẹ̀ bá ní tranquility lára wọn ni ẹjọ́ rẹ̀ sáà máa nìdí ní tranquility tẹ́yà máa ní lára obìnrin ṣe máa ń lọ gbére ẹjọ́ rẹ̀ sáà máa nìdí so kìí ṣe pé máa ń lọ gbére so ó túnmọ̀ sí pé àtisákàl eléyìí tí ó máa ń túmọ̀ àbí maskan eléyìí sukun ayé ibi téèyàn farabalẹ̀ sí kìí sí ibi téèyàn ma gbé lọ títí gbére naam nítò àwọn olùmọ́jẹ́ kó yíwa wípé nínú ẹ̀ náà náà ti mú àtìkì nínú ìtumọ̀ yìí náà ti mú àtìkì tẹ́báwo ti kí ẹ̀rí pé sin cap àti nùnù wà ń bẹ̀ náà tó jẹ́ sí pé òun náà ni harfu pìlẹ̀ sákánà iṣẹ́ sọ́rfù nìyẹn arúfù pìlẹ̀ sákànà onáni sin kaf àti nun sákànà yìí alfẹ́lú afkulasi ni almujarrad abi sákànà ni ẹ yẹni pé ó gbébì kan ó farabalẹ̀ síbẹ̀ tàbá abẹ́ sọ di abẹ́ abẹ́ abẹ́ sọ di ta'diya abẹ́ abẹ́ ṣe ta'diya rẹ̀ abẹ́ sọ di muta'addi abẹ́jẹ táàdíyà rẹ̀ a ní askana askana o mú gbé bẹ̀ abẹ́kọ́ ni tó sọ pé síkí ẹ̀rí pé sín káà àti inú wọ́n ziyada ya a jẹ́ pé yáwù yẹn harfun za'ida ni tó yẹ pé ta bá gan rẹ̀ gbólóhùn yóò sì nítumọ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí ituma ìgbà tó bá wà ń bẹ̀ ni àbí ṣùgbọ́n níbi sẹ́kànà ti pa sínú rẹ̀ ṣé gbólóhùn yóò ní tùmọ̀mọ́ tàbá pa káàfù rẹ̀ sí yóò ní tùmọ̀mọ́ tàbá pa núùnù rẹ̀ sí yóò ní tùmọ̀mọ́ àwọn tàà fi mọ́ yàtọ̀ láàrin alhaful asli nínú kẹlima harfu pìlẹ̀ àti harfu azáìdì nìyẹn harfu tó lékún àti harfu pìlẹ̀ ṣẹ́rí harfu tó lékún tẹ́ bá parẹ́ fóònù kẹlima kẹlima yóò sì máa nítumọ̀ ṣùgbọ́n harfu pìlẹ̀ tẹ́ bá parẹ́ fóònù kẹlima kẹlima yóò lè nítumọ̀ rárá mọ́ so ó túmọ̀ sí pé láti bí sákànà ìbẹ̀rẹ̀ láti yọ àsìkí síkí ni rẹ̀ ẹ̀rí wípé nǹkan ni tọ́wà ma'ruf nǹkan èlò kan ni tààtì mà kí náà kébẹ̀ jẹ́mà ọ̀bẹ ọ̀bẹ náà pè ní àsìkí súnmí àbíhì kí ló tàbí pè ní nítorí ìfarabalẹ̀ náà fi ń pọ̀bẹ ní síkí ìfarabalẹ̀ ó wá ní ń bẹ lára ọ̀bẹ tààtì ń pọ̀bẹ ní ẹ́ nítorí pé yusakinu harakata almazbuh yusakinu harakata almazbuh ọ̀bẹ ní ma ń sọ ta dí dùn tí ó farabalẹ̀ in ta dú ọ̀bẹ ní ó sọ dùn tí ó farabalẹ̀ tẹ́wọ̀n pé ká tó dú màlú nísìn yóò ma ní haraka ṣùgbọ́n ta bá dú tán kí náà padà tẹ́lẹ̀ sí yóò ní sùkúù yóò farabalẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé ta bá dú nǹkan tán in dú yóò padà farabalẹ̀ kò ní lè jàǹpata mọ́ kò ní lè lọ sókè lọ sódè mọ́ kò ní lè mímọ́ nítorí ẹ̀nà fi ń pọ̀bẹ ní sikin in tí ma ń mú tí a fi dú tí ma mú ní farabalẹ̀ ẹ̀rí mi gbọ́yé so mo fẹ́ ká gbọ́n kankanyé nínú àwọn nǹkan tí mo ń sàlàyé yìí ni bákan náà rẹ̀ nínú ẹ̀nà ti tí ní káàfù sákànà náà ti wà ń bẹ̀ ṣùgbọ́n ṣe ziyada mim àti ya nítorí ìtumọ̀ tàfẹ́ kó gbé jáde tàbá ń kẹ́kọ̀ọ́ sọ́rfù a ní tàhwílù aslin wáhidin tàhwílù aslin wáhidin ila suwari muta'addidatin eh lima'ani al-murada للمعاني المرادة تحويل أصل واحد إلى صور متعددة للمعاني المرادة ká yí ìpìlẹ̀ yọkan tó so sí orísìírísìí àwòrán nítorí ìtumọ̀ ta fẹ́ kí o mú wa fún wa so ẹ́rì pé ń gbàtà fẹ́ mú ìtumọ̀ mi wá nìsìn àtúntí nǹkan kún mímù àtúntí kún ó di miski miski nìyẹn kí náà ń pè bẹ́ẹ̀ ayò wọn látara sákàánà òun náà ni ẹni tó jẹ́ sí pé àìní sọ́dẹ̀ ni tó farabalẹ̀ aláìní ni òun náà ṣùgbọ́n àìní rẹ̀ sọ di ẹni tó ní sùkúù láti pè ní miskin ẹni tí àìní sọ di ẹni tí ò lè tawújẹ mọ́ ẹjọ́ ọ̀dọ̀dán ẹ̀sì rí pé níbi gbogbo tá ń tú yìí ìfarabalẹ̀ ìfarabalẹ̀ ìfarabalẹ̀ oúnjẹ jáde mẹ́ oúnjẹ jáde mẹ́ so báyìí báyìí báyìí ó ní àwọn nǹkan tí àwọn nǹkan yìí tó túmọ̀ sí naam eléyìí báyìí rẹ̀ oúnjẹ kó yé wípé ibi tí ọlọ́run bá ilé kẹlá ní ká nẹ́bí adam aleyhisalatu wasalam ma gbé ọ̀rọ̀ ni waskun anta wa zawjuka aljanna ọlọ́run bá fẹ́ ká nẹ́bí adam ma ṣe wàhálà ń bẹ̀ ni ọlọ́run bá fẹ́ ká nẹ́bí adam farabalẹ̀ ń bẹ̀ ni torí pé aljanna rẹ̀ ilé tèyàn ti máa ń farabalẹ̀ tí ò kí ń ṣe wàhálà ń bẹ̀ ni àìbẹ̀ kọ́ ni ògbẹ̀ ò ní gbẹ̀yàn ebi ò ní òrùn ní páyàn èrò ní rìn òhò èrò sí ní ti wàhálà kó tó máa jẹun sùkúrù ọmọ bẹ fún yẹn gbogbo gbà abẹ́lẹ̀ ọkọlọmọ kọmọ hàn náà jẹ́ náà fún wa ilé ìfarabalẹ̀ ilé ìfẹ̀mí balẹ̀ ni lọ́nà ọba àríkẹ́ sọ pé uskun anta wa zawjuka aljanna ìwọ àti ìyàwó rẹ̀ ẹ máa gbélé aljanna lẹ́ni tí ó máa farabalẹ̀ ń bẹ̀ tẹ́ ní ṣe wàhálà tẹ́ ní dààmú naam so ẹ sì padà a ah, ṣe rí eléyìí báyìí rèé yẹ ó ní àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ oluma àwọn olùmọ̀ jùmhúrù mílẹ̀lẹ̀ ìlàmà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn olùmọ̀ ayà ni wọ́n lò wípé ta bá rí kan tó bá fi èyàn sínú ilé kan pé ma gbénu lé yìí mo fẹ́ kó máa gbénu lé lo gbólóhùn tá ń lò yìí tó bá lò fún tó lo gbólóhùn tá ń lò fún tó sọ fún wípé askantu askantuka tó ní mo fi sínú lè mi kọ ọmọ gbébẹ̀ wọ́n ni tó bá lórú ìtumọ̀ yẹn a jẹ́ pé ẹniyàn padà kú ẹniyàn kọ́ ló nílé òun kò bó nílé ẹniyàn nítorí pé nínú máàna yẹn ìjáde kú ń bẹ̀ tí ó ti hàn pé mọ́kàn fẹ́ kọ́ máa gbé bẹ́ẹ̀ kọ́ máa kó máa farabalẹ̀ ń bẹ̀ báyìí tó bá yá ilé yẹn ò ní padà di tiẹ̀ mọ́ tó tẹ́ni yẹn bá padà wá kú rèé ilé yẹn ò di tẹni tí ó ní kọ́ máa gbé bẹ̀ yẹn àwọn ọmọ rẹ̀ ó padà jogún ilé yẹn naam ilé ìgbà lọ́pàá tó jẹ́ pé àṣà ẹ̀bí ó sọ wípé ìdàkọ́lẹ̀ rọ́jùlù tẹ́nìkan bá sọ wípé dáàrí laka sukna hatta tamuta dáàrí laka sukna hatta tamuta ilé mi sukna ní ọmọ jẹ́ fún ẹ̀rí ó ní sukna ìyàtọ̀ ń bẹ nínú ẹ̀ nínú èdè o ó yàtọ̀ fún sakanu ó yàtọ̀ fún maskanu sukna lọ́sọ̀ tí ìyàn sọ pé dáàrí laka sukna hatta tamuta ilé mi ó máa jẹ́ súnkúnná fún ọ tó fi kú ni a ṣáàbí sọ wípé ìdájọ́ fíkìwù ní pé ilé yìí ti di tẹni tí ọ sọ pé kọmọ ẹgbẹ́ bẹ̀rù torí pé súnkúnná lọ sọ fún ẹjọ́ ọ̀nà sáwọn ẹ̀sìn dáàrí ìlàkà súnkúnná hatta tamuta so ilé yìí ó máa jẹ́ fàyíyàláwù wa mautuhu in bẹ láyé ni ó kú ni ilé yọ padà máa jẹ́ ti ẹni ṣùgbọ́n tó uskunha hata temuta ilé mi uskunha kọjọ pé súnkúnná ẹ̀dàpọ̀ ẹgbọ́ bí èdè lárúbáwá bó ṣe wẹ́ tó ó làwọn olùmọ́ fi sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá bọ́ta ṣe wà àti fún yàn ó gbọ́dọ̀ lọ èdè lárúbáwá kún ní dáadáa kó gbọ́ yìí tí lárúbáwá ìjìnlẹ̀ lárúbáwá kó gbọ́ yìí dáadáa kọ́ kí ọlọ́run má bàa máa wí irú kọ́ má bàa máa wí irú kí anẹ́bì má bàa máa wí irú kọ má bàa máa wí irú àbí kí anẹ́bì má máa sọ̀rọ̀ lá kí wọ́n máa sọ̀rọ̀ lálà kò yé bá nìtì so tí èyàn bá sọ pé ṣáàbí sọ pé tí èyàn bá sọ pé dáàrí ìlàkà súkná hátà tàmótà ẹni yẹ ilé yẹn ti di tiẹ̀ torí pé súkná lólò ṣùgbọ́n tó bá sọ ha hatta tamuta ma gbé bẹ́ kí tó fi kú ilé yẹn rẹ̀ fa innaha tarji'u ila sahibiha idha mata ilé yọ padà di tẹni tí ó ní ilé ǹgan tẹni tí ń gbébẹ̀ yẹn bá kú torí pé uskunha lọ́sọ kò pé sukuna lọ jẹ́ fún ẹ̀rí inú ìdájọ́ fíkì tó wà umrah àti rúkùbà rúkùbà tí bá sọ pé umrah tí bọ́ sọ yìí kí lẹ gbọ́yẹ́ níbi umrah kí náà pè ní umrah náà ẹ́ kí ẹ lọ sí Makka láti lọ sí ìbádà tí ó yàtọ̀ sí hajji ṣùgbọ́n ìtumọ̀ tí mo ń sọ kọ́yìn sẹ́rí umrah tí wọ́n tú yẹn òun ní ta umrah ilé wọ́n tú yẹn ilé tó ní ta ní ẹ ṣùgbọ́n ilé tẹ́mi sọ yìí ó ní alkun maksuratun umrah olèlé tí mo ń sọ yẹn ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí umrah tó tú yẹn mú kàn fẹ́ jẹ́ ká mọ bí lárúbáwá ṣe wà sensitive tó nà ló jẹ́ kí n bèrè báyẹn lárúbáwá wà sensitive gan ẹjọ́ ọ̀dátán now inshallah ma padà sàlàyé rúkúbá àti umra bẹ̀tẹ́jẹ́kì sàlàyé súkúnà ìtàn ṣẹ́rí inú dájọ́ islam àti nínú dáadáa islam ẹjí ń sáré yà díẹ̀ torí pé ta bá wà nínú àwọn àyà tó jẹ́ sí pé a bá ti lè kọ́ra wa láwọn ẹ̀kọ́ dáadáa so ẹ mọ̀ pé èyàn lè sọ ju tó bá mọ̀ lọ so dédé tọ́nà bá bá fi mọ̀ wá nínú àwọn ìtumọ̀ tó ń wẹ́ káàkà ní sáré kọjá ìní àwọn fẹ́ kí agbèyẹ̀wò inú Islam nínú àwọn dáadáa tàà lè ṣe eré tó ti wọ́n láwùjọ wa yìí sẹ́mọ̀ pé inú nǹkan tó ń inú àwọn tọ́nà wà ní kẹlá kákó lẹ́ láwùjọ wa yìí ni àánú lárúbáwá àánú sẹ́kù lọ́dọ̀ wọn o wàláì lárúbáwá ń tọrẹ láyé háì lárúbáwá lè tọrẹ ju ẹ̀fúnfù lọ inú àwọn in tí ẹ̀sà tọ́lọ̀bà ní gẹ́gẹ́ fún lárúbáwá ni ẹ̀ lárúbáwá ma ń tọrẹ gan wọ́n ma ń tọrẹ gan lárúbáwá ọmọ ìlà tó wúkọ ṣùgbọ́n àwọn bíbáyìí àwọn gírídì àbí ṣẹ́rí tí mo rẹ́fà yóò bẹ̀ ni pé àwọn ó ń gbélé pẹ̀lú rọrùn ó sì láwọn tẹ́nàntì tó ń gán mọ̀ pé àṣejì àti mú fún wọn ó lera fún wọn wàláhì yóò sì máa fúnkùn mọ́ wọn lọ́rùn láti gbó lọ wọn túláàsì ó sì ṣetán àti lé wọn jáde kó lé tí wọ́n bá sanwó lé gan nígbà tó bá lé wọn jáde ẹ̀dàkùn bó lọ fẹ́ lé wọn sí kálọ máa sùn ta àbí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ ọ̀kan wọn owó lọ pàtàkì ju ọmọlúàbí wọn lọ tó sì jẹ́ kọ́lọ́wọ́ bá lè fẹ́ lákẹ́ ọ ẹjọ́ ìdájọ́ máa ń sì yóò tún wá fún àwọn tálíkà gbẹ́dẹ́ wípé à kò sáànú ẹgbọ̀rọ̀ kó wá ní o ẹgbọ̀rọ̀ kó oúnjẹ wá ní kí ní jẹ́bẹ̀ tó bá ti kó wá lè ọjáde nínú kan lágbára máa ń ṣe inú kan tí Islam dẹ́ encourage ní pé tọ́nà bá ni máa gbébẹ̀ lọ ṣùgbọ́n èyàn bọ́ máa gbébẹ̀ tí n bá padà kú àbí tó bá yẹ pé wọ́n ló kú sáájú mi ìkanu méjèèjì tó bá yẹ pé wọ́n ló kú sáájú ilé yẹn padà sí ọ̀dọ̀ mi tó yẹ pé mi náà mo kú sáájú rẹ̀ àwọn ọmọ mi ó jogun lé ẹ̀ tó bá wá wù wọ́n wọ́n lè sọ wípé in tí bàbá àwọn ṣe fún mi mo fẹ́ kàn máa fún wọn lọ so èyàn máa ń gbélé ọ̀fẹ́ níbi tí àánú bá wà wallahi kéèṣe lé rádaràdà ògéṣe lé tí wọ́n gẹ́mà pó lè wó pààyàn tí wọ́n lè gbé máa ilé gidi tọ́ da ẹ̀wùgbà tọ́nà ọba lè tẹ́lá ń ròyìn miskinan wa yatiman wa asira wa yut'imuna at-ta'am ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ mùmí gidi wọ́n máa fún àwọn èèyàn ló ń jẹjẹ ala hubbihi nígbà tí àwọn gangan nífẹ̀ẹ́ oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí ni kìí sí oúnjẹ tí wọ́n lè jẹ mọ́ ala hubbihi nígbà táwọn gan ní bùkátà tó ń jẹ yẹn kìí sí nígbà tí wọ́n nífẹ̀ẹ́ sí mọ́ ìgbà ni wọ́n tó ń jẹ́ ni nítorí pé èyí ò ló nira fẹ́mi láti gbélẹ̀ tó lélẹ̀ tó lè jẹ mọ́ ṣé ìwá ni aláti gbélẹ̀ lọ́wọ́ gbélẹ̀ tẹ́lẹ̀ bó lọ́wọ́ ṣe ẹjọ́ ọ̀nà sáà máa ń sì wà yóò tó ìbò na tọ́àmà aláhùbìhì miskinan àwọn tí aláì àìlé sọ wọ́n dẹni tí ò rí nǹkan ṣe máa àbí kẹ́ bá ṣe tu sẹ́yìn wàyẹ tíìmàn nínú àwọn tó ti máa fún ló ń jẹjẹ òun làwọn ọmọ òrukàn wà á sí rọ̀ àtàwọn tá a kó lẹ́rú àbí nínú àyà mìíràn suratul Baqara ọlọ́run bá ní ọlọ́ọ̀bá àlékẹ́lá sọ wípé lan tanala albirra hatta tunfiqu mimma tuhibbun mimma ọlọ́ni ààlẹ́ tí ìpìyìn lẹ́ni tí ń ṣe dáadáa lan tanala albirra ẹ̀ẹ́lẹ́ tí ìdépò albir hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́ fi máa ná mimma tuhibbun nínú tẹ́ nífẹ̀ẹ́ sí yẹni pé gíìsì tó kó léhun ó dìgbà tó bá tó ń fáwọn èèyàn mú ń bẹ̀ tó nífẹ̀ẹ́ sí yẹn ẹ́ ilé tó nífẹ̀ẹ́ sí yẹn ọmọ náà sójú ọ̀nà tọ́lọ́ọ̀bá ọmọ náà fáwọn tí ò ní dúkìá owó tó nífẹ̀ẹ́ sí yẹn gbogbo hátà tunfiqu mimma tuhibbun kéèsè tẹ́ nífẹ̀ẹ́ mọ́ tẹ́ fẹ́ kó dànù kéèsè tí tí ń yọyín lẹ́nu iṣẹ́ yìí gan tó jẹ́ pọ́n sun yín lójú ọyìn tẹ́yìn gan nífẹ̀ẹ́ rẹ̀ kọ wá rọ́jú kò sì nà fẹ́ lómi ìgbà yẹn lẹ́tó dépò bírì

wọ́n sì fún ọmọ ìyá wọn wọ́n sì fi dùn ara wọn ìsáàrù nìyẹn kéèyàn fi ti ẹlẹ́ gbọ́ tẹni ẹlẹ́ni kéèyàn pa ti ẹ̀ tì kó pa bùkátà ti ẹ̀ tì kó wá máa gbọ́ bùkátà tẹlòmíì tóun náà sì ní bùkátà yẹn láti gbọ́ ìtànpè ní kéde pé wọ́n ní ànító àníṣẹ́kù kọ́ òkè pé ò sí ń bẹ ṣùgbọ́n wọ́n ń gbọ́lá fún ọmọ ìyá wọn jura wọn lọ pé ah, àwọn wọ́n máa gbé síbò wípé tọmọ ìyá mi ju tèmi lọ ṣẹ́nkọ́ àwọn máa ń gbé tiwa sí pé ti tèmi ju tiẹ̀ lọ ni àbí èmi ní bùkátà jù ọ lọ àwọn máa ń rí pé ọmọ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ọ̀dájú ìwà ọ̀dájú gidi òun làwọn èèyàn ń wù fúnra wọn a nífẹ̀ẹ́ owó a nífẹ̀ẹ́ owó ju ọmọlúwàbí àwọn èèyàn lọ ẹ̀sí ọ̀dá sáà máa yé sí ó dẹ̀ yẹ kí á pàtàkì ìjọmọlúwàbí jowó lọ kò yé báyìí náà nítorí àsìkò wa ó ní pé àwọn olùmọ̀ mú ní wọ́n fà ìdájọ́ fíkì yọmí báyìí mo ní wọ́n pẹ́ kí ní ká ní al'imrọ̀ ìkà tán pè ní imrọ̀ o ní kíyàn fún yà ní nǹkan nínú hadithu anábi sallallahu alaihi wasallam anábi kó òun àti rukba anábi kó papọ̀ o ní kíyàn fún yà ní nǹkan pẹ̀lú àníyàn wípé nǹkan yìí mo fún ọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìwọ ló kú mi nǹkan wọ́n padà sọ́dọ̀ mi tó bá yẹ pé mo kú sáájú rẹ̀ náà nǹkan náà padà sọ́dọ̀ mi òun náà pè ní umra àti rúkúbá je bá jẹ́ lé ní o kò bá jẹ́ mọ́tò ní o kò bá jẹ́ nǹkan èlò gbogbo nǹkan tí wọ́n fún ní wọn ni Abu Yusuf Abu Yusuf yi ọmọkéwà gbàjùlọ náà ọmọkéwà Imam Abu Hanifa kódà wọ́n ní òun gẹ́fẹ́ ní mazhabu ti ẹ̀ lọ́tọ̀ ọfẹ́ ní mazhabu tán yìí tó jẹ́ mujtahid Abu Yusuf inú àwọn tó sọ wípé kò sí tó burú mbẹ̀ inú wọn ni alimamu Shafi'i wọ́n ní torí pé eléyìí báyìí bí wàsíyà ni kí ni àti ẹjọ́ ní agreement kájọ ní àkọọ́lẹ̀ kájọ ní ìfẹnukò lórí pé ọ ma lo dúkìá ìgbàtẹ́ tí mo rí pé èmi ní mi tí mo ń lò mo lè rí pé sí mo <laughs> máa fi sáyé tó bá jẹ́ wípé ìwọ ló kú sáájú mi venta yọ padà sọ́dọ̀ mi ó ti lò tánà nù tó bá mi náà máa kú sáájú rẹ kò rí bá ní so yọ padà now wọ́n ní kò sí ìkà tó burú mẹ́ àwọn olùmọ̀ malik ta'ala fi nǹkan kan pé yọ padà sọ́dọ̀ yàn tó lè má padà sọ́dọ̀ yàn mọ́ wọ́n ní bákan náà rí ó ṣeé ṣe kí nǹkan yẹn bí yẹ máa gbèrè okú rí ọmọ yáyà <laughs> tí èyí jẹ máa ro kú fún pé kó tẹ̀yẹ̀ jẹ kú dànù nísìn káàdì òun tó wà láàrin bí àti ẹ̀ <laughs> káàdì òun tó wà láàrin bí àti ẹ̀ kágírímẹ́ntì wa parí jàre tó bá kúkú ti kú nísìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tàbíyàyìn àtàwọn sọ̀hábà wọ́n ní ìyẹn lè ṣe ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà tó yàtọ̀ fún ọ̀nà tí imam Shafi'i àti Abu Yusuf sọ àti imam Malik rahimahullahu ta'ala nítorí pé tẹ́rí ọ̀rọ̀ ẹmọ́rọ̀ yìí àti àti rúkúbá yìí hadith ń bẹ fún kódà wà nù muslim hadith ń kọ̀dẹ̀ fún kódà wà nù sunanu ibn Majah ó wà nínú sunanu wọ́n sọ rẹ̀ tabalọ wọnú al'irwa abambẹ̀ kò yí bá ní so sahihu abi dawud abambẹ̀ sahihu tirmidhi abambẹ̀ hadith wọn láfíà ní kí o sí méjì mẹ́ pánẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé tẹ́ bá fún yà ní umra abẹ́ fún yà ní suk àbí rukba àwọn dúkìá tí mo ń sọ yẹn anábì ní ẹ lẹ́tọ́ àti ìgbà padà mọ́ títí ẹ̀ ni ó máa jẹ́ nígbà tó bá wà láyé ni àtìgbà tó bá kú ṣe àrípò ti yàtọ̀ fún nǹkan tí ìmáàmù àwọn ìmáàmù yòókù ya páyà pé tàbá ní ká ṣe báyìí ya àwọn náà ní hadith kan tán gbára lé sánàbí ní kò sí tán pè ní umra kò sí kan tán pè ní ṣùgbọ́n hadith mi padà wá pọ̀ tó yá tó padà wá sàlàyé nípa wípé nǹkan yẹn wọlé ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé ẹni ò ní gbà padà mọ́ ní ìfún ẹmọ́rọ́ pé kọ́ máa jẹ́ ti yáyẹ tí yáyẹ bá wà láyé ṣùgbọ́n tí yáyẹ bá ti kú tán dúkìá ẹran padà yìí tòun yáyẹ wá kú tán ọmọ ìwá ló ń fẹ́ gbà àwọn ọmọ yòókù ní àjọ pin ní ogún gbogbo wa ní ogún màmá wa ní ogún màmá wa bóyá èmi ni mo fún ìyá pé tí a máa fi sẹ̀ nígbà tán wà ní ẹni tán bá ti kú tán mo ní òde tèmi wọ́n bá kẹjọ lọ sọ́dọ̀ Ànábì ni kẹjọ rẹ̀ àdẹ̀mọ́ ń ṣe bẹ́ẹ̀ naam kò yí bá ní sí nínú àwọn nǹkan tó tún jọ bẹ́ẹ̀ òun náà ni al-iqfar al nínú àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ọmọ fíkì ní ìfẹ́ pẹ̀ ní iqfar ni pé kí yẹn sọ fún yẹn pé mo yọ̀ǹda fún ọ ẹ̀yin dáàbà mi ẹ̀yin ràkúnmí mi ẹ̀yin ẹsẹ̀ mi máa gùn torí bí al-iqfar wọ́n mú láti fi kọfàr kọfàrù ni egun ẹ̀yìn spinal cord sẹ́sìmọ̀ ní pé ní ẹ̀bá fẹ́ gun ẹyin ẹṣin àbíra kún mítẹ̀ pé spinal cord ẹ̀nà lẹ́jọ kó sí lẹ́fí pè ní ìfàọ̀ èyẹ́ lè ṣe bẹ́ẹ̀ pé ẹṣin yìí mo yọ̀nda fún ọkọ̀ ọmọ ẹ̀gùn tí èyẹ bá yọ̀nda fún ìyàn pé ẹṣin kọmọ ẹ̀gùn ràkúnmí kọmọ ẹ̀gùn kò ní lè fún wàrà rẹ̀ ṣẹ́mọ̀ <laughs> nínú tó tún jọ bẹ́ẹ̀ ni ìtọ̀rọ̀kù ìtọ̀rọ̀kù ni pé ìyẹn máa ń ṣe ẹ̀nà fún mi ní ràkúnmí akọ rẹ kọ́ máa gùn ràkúnmí abo mi wọ́n pè yẹn ní ìtọ̀rọ̀kù gbogbo àwọn nǹkan wọ̀nyí rèé Islam gbé kalẹ̀ nítorí ìdẹ̀kùn láàrin ara wa ká máa ara wa ẹ̀rí gbádùn nítorí pé kama máa ara wa ni so kí a má jẹ́ ká má ya alájẹtán ẹ̀dá kádẹ̀ má ya onímọ̀ tààrà ẹni nìkan tàbá ní nǹkan tó mọ̀ ya lè sàǹfààní lọ́dọ̀ wa kájẹ́kọ́ mọ̀ ìyá yẹn sàǹfààní ẹ̀ kájẹ́kọ́ mọ̀ ìyá yẹn kó sàǹfààní ẹ̀ so eléyìí ni ṣókí nínú àwọn ọ̀rọ̀ tí ó wà nínú aya yìí nínú dájọ́ àfík tó wà ń bẹ̀ so àwọn olùmọ́ sọ pé wọ́n yọ mas'ala nínú aya yẹn so ayọ mas'ala fiqhiyya nínú àyà yẹn nìyẹn kò rí bá ní so ta bá fẹ́ wọnú ni tó bá yẹ pé a fẹ́ wọnú àwọn olùmọ̀ mí bẹ́nu àwọn mufassirun àwọn èyọ mas'ala nínú wọ́n èyọ mọ́rọ̀ àwọn mas'ala láyé àwọn kan sàlàyé lọ bẹ́ẹ̀ tuntun àwọn àwọn ọmọ rí pé ìmọ̀ sọ báyìí rẹ̀ ẹ́kà ma fa tẹ̀fsíìrù gùn jù so ẹwà kọtíra tẹ̀fsíìrù bí mọ̀jáládù 20 yọ́wà ti Bamba nítorí pé ẹ̀tẹ̀ tí wá jáde kó nú ayà gan ẹ̀tì bọ́ sínú fíkíù tàwọn rí pé irú wọn ni Sheikh Abdulrahman As-Sa'di àwọn òkín ṣe rú ẹ̀ tó láwọn rí pé ẹ̀tì jáde kú nú tafsiru gan ẹ̀tì bọ́ sínú kíni ẹ̀tì bọ́ sínú fíkíù ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ní wúlò àwọn tí wọ́n àwọn tí wọ́n fàdájọ fíkù yẹn náà mẹ́nà kéṣe páwọn náà ráyè òsì kéṣe páwọn náà fẹ́ràn ẹjọ́ àwọn náà fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni inú tíra tí ẹ̀rí kàlákà gbádùn fúrù nǹkan báyìí tẹ́wàá fẹ́ ka tafsir tẹ́ẹ̀dẹ̀ tó máa rí masala tẹ̀sí yà ń bẹ̀ dáadáa tí ó máa yọ dájọ́ bẹ̀ kò sí tíra tó da tó tafsiru Qurtubi lórí ẹ̀ Qurtubi Qurtubi tafsiru Qurtubi lọ dáa lórí ká máa fa masala tẹ̀sí yà lórí ọ̀rọ̀ aya ìmáàmù Qurtubi yọ ni yọ tẹ́lẹ̀ pátápátá gbáà ni àmọ́ gbogbo ẹni tí ó kọ́mọ̀ pé kò tó bí níbi àwọn àwọn ayátù sifat ima yí sífà ní o ma yí àwọn sifatu ní o manhajú mazhabu a ṣáyírọ̀ lórin lórí ọ̀rọ̀ sifat ẹjọ́ da zama yìí so ibi tí yóò ti ka àwọn ayátù sifat yóò ti gbárùn dáadáa tó bá fẹ́ kó bá ka tafsiru at-Tabari ó ka tafsiru Ibn Kathir ó ní so gbogbo orú àwọn tafasiru yìí pẹ̀lú gọ́lọ́wọ́ba ẹ̀rí pé wọ́n fi àwọn sìfàtù ọlọ́wọ́ba wọ́n fi rinlẹ̀ ẹgbẹ́ bó ṣe ẹ̀kọ́ fi rinlẹ̀ lórí mazhabu alìsúnlẹ̀ pẹ̀lẹ̀mà ṣe sọ́rí tèmí náà ṣe tafsiru mujalladu bí mẹ́jọ ni tafsiru Sheikh Salihu tèmí ẹni tó bá láǹfààní àti rí tafsiru náà dá púpọ̀ gan nam wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ mórí gbogbo ẹ̀ ní tó parí náà wọ́n lọ́jọ́ ti lọ inshallah a máa tẹ̀síwájú lórí ibi tá a dé ìlẹ̀ lọ́la torí tí bá ní kí n tún tẹ̀síwájú báyìí sí so ẹ̀ka tó túnmọ́ kí n tún dáwọ́lé nínú àyà yìí náà rí ẹ̀ka tó túnmọ́ wáyé pé yóò tún gba àsìkò níwọ̀n bá díẹ̀ so táàwà nílé rí tó ń táàbá dẹ̀ ti mọ̀ pé à nílé rí kólákòyàwó ó kú kí yá mọ̀ wùlẹ̀ tí ìdáwọlé nígbà tí ti lọ tán báyìí inshallah ibi náà ni aláǹfààní àti ìdú sí ní olè yìí abẹ́lọ́wọ̀n bá ní kárákọ́lọ́wọ́n kó sọwájú ọ̀la lọ átùmọ̀ tẹ̀síwájú lọ́la ní dédé àsìkò tí a ń ṣe tí a bẹ̀rẹ̀ lónìí náà ní 4:30 inshallah ni ó mọ̀ bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní 6 o'clock inshallah ní 4:30 kí a fi sẹ́mi ní ojoojúmọ́ láti ọjọ́ monday títí di ọjọ́ friday àtọ́bọ́wá díjọ́ saturday àti sunday a máa lọ sí àpáta yakuba ibẹ̀ láti lọ máa ṣe tafsiru níjọ Saturday àtijọ́ Sunday nítorí pé wọ́n gbẹ̀ngbẹ̀ ibẹ̀ náà bẹ̀ láti wáwò pé ibi tí a ṣe ń bá lọ tẹ́lẹ̀ ká máa lo gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ ká máa lo fún ibáyìí láti Monday sí Friday inshallah tó bá di weekend so kí a lọ síbẹ̀ yẹn náà so òmìnlè tí ọlọ́ọ̀bà àdìkẹ́lá bá yọ̀ǹda fún wa láti ṣe kọ́lọ̀ọ̀bà kí ó gba ní ìbádà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́ọ̀bà kọ́lọ̀ọ̀bà kó sí àlékún ìmẹ́ ẹnìkọ̀ọ̀kan wa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 alaikum salam ẹwà mú àpèjúwe ọmọ ọmọ wa tí wọ́n fún ọdún yẹn ok bóyá wọ́n á fún ẹgbà ẹmọ ọdún kìíní àmọ́ lókè gbà pé ẹmọ fún mi ní bóyá bíi náírà yóò já sí jágbọ́n sí àbí yẹ́lì mo já pé mo àbí bóyá mo fẹ́ kọ́lé tí wọ́n á fọ́ wọ́n á gbówó kẹ̀kẹ́ máa ń sọ sẹ́ni ẹ máa gbé bẹ́ẹ̀ tó gbà tó ń fún wọn lára àmọ́ tó bá ti láyé bá o ilé yẹn kò lè tiẹ̀. ilé ìtẹ́ bèrè yẹn náà òun náà ń pè ní ìjárọ̀ gbogbo ẹ̀ ló ní àwọn àbúwàbọ̀ nínú fíkì òun náà ń pè ní ìjárọ̀ ìjárọ̀ náà wọlé nínú ṣẹ̀ríà Islam ní pé mo fún wọn ní nǹkan yìí máa lò máa mú wá fún mi lórí ẹ̀ kò yíba ní sin so ìyẹn wá lè ṣe ìdẹ̀kùn pé kọjẹ́ pọ́wọ́ tí yóò gbé fún owó tí ò ní gún lápá ni ṣùgbọ́n mọ́ ń dá tẹ́yẹ̀ bá ṣe ìjárọ̀ náà pé máa lóhun tẹ́yẹ̀ bá rí pé ara ní ẹni tí ó ń ṣe kílẹ̀ ọdá kéèyàn so àwọn bá dẹ̀ yá nǹkan lọ́wọ́ àwọn èèyàn náà kápáyọ̀ ọlọ́run bá lórí wọn pé àìsàn pé tálíkà ní mi ẹjọ́ ìrọ̀dá káwa náà máa jókòó tẹ alápamọ́ ṣiṣẹ́ so ká gbìyànjú ká ìpayà ọlọ́run bá ká fi bára wa lò so ìjárọ̀ ní tẹ́bìrì yẹn kò sí ìkàtó burú mẹ́ inú ṣẹ̀rá Islam ìgbàláyé wà fún so ẹlẹ́ẹ̀kejì tẹ́wà tó sọ̀lá tẹ́lẹ̀ mẹ́gbà nǹkan lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà lẹ́wà ń sọ yẹn tẹ́lẹ̀kejì tẹ́wà sọ yẹn pé mo gbélé ìfún ọmọ ìlú ṣùgbọ́n kìí ṣe ẹmọ́rọ̀ fún ọ kò yí báyìí nísìnyí ṣe ń bá ṣe tọ́jú mo fẹ́ lò máa gbà padà àbí ẹ̀kọ́ ni àbí tọ́ bá padà kú ìyọ̀ǹda rẹ̀ fún ọ ṣe báyìí nísìnyí mọ̀kàn ló so àbí tó bá pé so àwọn ọmọ mi ọ̀dọ̀ wọn ni tọ́ra wọn náà padà ní dúkìá ọ̀dọ̀ so irú ìyẹn náà ìgbàláyé ń bẹ fún nínú ṣẹ̀ríà ṣe báyìí nísìnyí tó ìgbàláyè ń bẹ fún ìṣẹ̀ríà Allahu a'lam àríkà àríkà. naam afá bèèrè pé bàtà sọ pọ́lọ̀ wà lékẹ́ láti àpọ́nlé tó pọ̀ fún àwọn olùmọ̀ pé irú àwọn olùmọ̀ wo ni sáwọn olùmọ̀ tán bá ń lo in ní àbẹ́yà àwọn tán lo tí tó máa sọpọ́lọ̀ wọn bá lè kẹ́lá sí àpẹ́lẹ́ fáwọn olùmọ̀ àwọn tí wọ́n ń lò mà ní ṣẹ́rí ìmọ̀ òwúlò ìmọ̀dẹ̀ ní aburú ní ó jẹ́ fẹ́ni tó nímọ̀ nígbàtí ọba máa lò ẹ̀tí ọ̀lá sábà ní sí nǹkan tí ma fi wúlò gangan òun náà ni kí ẹ̀rì ma fi ṣiṣẹ́ iṣẹ́ gẹ́gẹ́ ta fẹ́ sì ma ṣe fọ́lọ́wọ́n ba nípa ma ṣe wal Qur'an hujjatun laka aw alayka Qur'an rẹ̀ imma kó jẹ́ ẹ̀rí fún ọ lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà àbí kó jẹ́ ẹ̀rí takù ọ ṣe bá nífẹ̀ẹ́ so ọlọ́run mọ́ sí wá lẹ́ni tí yóò nímọ̀ tí ò nílò mọ̀ ẹni tó bá nímọ̀ tí ò bá nílò mọ̀ bí àwọn àfá yahudi ni ẹ̀ òun àtàwọn yahudi ọmọ ìyá ni wọ́n ṣe bá nífẹ̀ẹ́ àwọn nímọ̀ wọn lò mọ̀ ní so ọlọ́run ó burú gẹ́rẹ́dọ̀ ọlọ́run bá wọn ṣe bá nífẹ̀ẹ́ so ẹni tá àgbà lérò pẹ̀lú àwọn olùmọ̀ al-amilun àwọn tó ń lùmọ̀ ni àwọn ọlọ́wọ́ bá lè kẹ́lọ́ pọ̀nlé pẹ̀lú kò yẹ àwọn tó bá nímọ̀ tí ó lùmọ̀ ọlọ́wọ́ yẹ yẹ wọn ọlọ́wọ́ yẹ pẹ̀rẹ̀ ọlọ́wọ́ fìyà jẹ wọn nìkan lọ́mọ fìyà jẹ wa lọ́wọ́ wa alaikum salam sílẹ̀ wà Thank you. naam ìbéèrè tábèrè yìí náà ìbéèrè tó dáa náà ni ó dẹ̀ wọ́pọ̀ láwùjọ wa igan kọ́lọ̀ ọba kó ṣàánú wa wọ́n ní àwọn tí wọ́n máa ń wá ràn lọ́wọ́ wá sí mọ́sálásí táà ti wá mọ́ ẹlòmíì nínú wọn pé ó ti sọ bára díṣẹ́ alápámọ́ ṣiṣẹ́ ní ìkàn tọrọ bára káàkiri ni àmọ́mbà pàdé káàkiri láwọn mọ́sálásí mi náà àtúnbà pàdé mọ́sálásí tààtúnwá wọ́n ní ṣe rú ìyàn báyìí ṣe ká máa fún náà ni

nínú àwọn ìyà tọ́lọ́run bá lè kéré fi jẹ wọ́n nìyẹn ó burú gan kéèyàn máa tọrọ kéèyàn sọ bára díṣẹ́ haramu ni ìpìlẹ̀ bára ìpìlẹ̀ tí tọrọ ni pé haramu ni ẹgbẹ̀rọ tọrọ ubiha li darura wọ́n ṣe lẹ́tọ̀ fún wa nítorí ìnira ni pé ìnira ló lè mú yàn tọrọ tó bá ti wá lè tọrọ láti fi gbé ìnira yẹn kú ò tọrọ mọ́ láyé ó wá sọ bára díṣẹ́ aburú ni ó ṣẹlẹ̀ nínú asaru kan sí ọmọ ẹnìkan nínú àwọn alubára ọwọ́ bá Umar wá ń tọrọ wá ń tọrọ bà tó wá tọrọ Umar wá ní ẹba ń fún ìgbà tó tó wá ṣe sáà ó bá tó wá ẹtún bòmí ẹtún bòmí àà Umar ní ìwọ tí mo ń ẹjọ́ ìdámáyé sí so èyàn kí fi barak ti fi sòwò kọ́lọ̀ bá kó sànà wa aburú tó wà láwùjọ wa yìí nìyẹn kódà níbi tó wá burú wa ni pe wọ́n tún wá máa ń parọ́ wọ́n tún wá pa irọ́ wàláì mo ti mú èèyàn bẹ́ẹ̀ lórí irọ́ báyìí yóò tún mẹ́rin sí márùn-ún n bá bù kéré lórí irọ́ ẹnìkan mi fi ni tẹ́mọ̀ ẹni tẹ́ rásọ ọ̀kadà lọ́dọ̀ rẹ̀ tí sì ń gúnmọ̀ tẹ́ tẹ́mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ò ní tọrọ bára lọ́wọ́ yẹn kíyàn dáùtì ẹ̀ tó gẹ́rùn pé eléyìí sọ̀lẹ̀ eléyìí ṣiṣẹ́ wàláì tọ́bá ti wá dé báyìí yóò wà bú sẹ́kún ẹkún ni máa sọkún pé yóò ní ah, bàbá òun àwọn méjì náà náà bí ẹkún ni ọmọ ẹkún ìsùn gan ṣùgbọ́n tí ṣe dójúbo lẹ̀ ní omi kan ò ní kan lójú ẹ̀ níjọ́ tí mo padà gẹ́ẹ̀tì méje sọkún ọkọ̀ ẹkún sọ ni wàláì ah, ẹjọ́ yẹn òun gá mọ̀ pé òun yẹpẹrẹ ń jọun aláìjọ́ tó kọ́ wá bá mi òjí yẹ jẹ mi gan nípa èmi gan ti ẹkún sí gbẹ ìmì náà torí kìí sọmọ kékeré ẹni tó bá jáde lé ní 40 èsà sọmọ kékeré ẹni tí mo ń sọ yìí ṣe 30 ẹni tó ti lé ní 40 tó bá bá mi ní wọ́n sun ẹkún ó ní àwọn ni bàbá àwọn bí òun sì lẹ̀gbọ́n bàbá àwọn ń bẹ lọ síkítù bàbá wá sick wọ́n nídìí owó bàbá àwọn sì ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀nà báyìí ọ̀kadà tóun ṣe náà rí ẹ́ látàárọ̀ tóun ń káàkiri 15 lòun pa

bá ṣe dé junction bí nìyẹn ní kátó dé yànà niger ní báyìí àwọn ará lápù kankan lápù jẹ bó ṣe clear àmọ́ níwájú nù lọ́ba tó ń bẹ̀rẹ̀ kó yìí kọ̀mọ̀ pé mi mo ní ara ah, ẹwọ́n tó pọ́tì ẹ̀dákẹ́ ẹ̀síjú ókè wà láojú rẹ̀ já mo

so ìgbà tó ń wá ń sábọ̀ ló ń wá sá sí ìrànwájáde eh, kí lẹ́ ń pe makuwa bí báyìí àti makuwa ló ti wá wà ní nǹkan mọ́ nǹkan kan ah, ṣe nígbà tó sọ̀rọ̀ yẹn anú ṣe wá gan abá gbìyànjú abá bẹ̀rẹ̀ gbìyànjú lórí ẹ̀ ẹni tó látọ̀ ẹni tó lówó ẹni tó wàláì létà irú tó sọ ohun pé tó wá mọ́sálásí fásimà nù tọ́ba tó wá sọ̀rọ̀ mọ́ ní ẹwà ẹwà mọ́ mọ̀ yín ẹni tá ní pipeline ẹ̀sì wọ́bà ẹ̀sì wọ́bà yìí ìgbẹ̀ǹkan àtàfà ọlọ́jẹ́ mọ́ wọ́n bá ní ẹjẹ́ ẹmọ́ wọ̀rí ń pàfà ọlọ́jẹ́ bọ́lá ní àà láti 2011 bí jẹ́ ṣe káàkiri inú ẹgbà mú dáadáa wàláì ṣúlẹ̀dẹ̀ pé lára rẹ̀ nítù sáàkì ni irúgbọ́n rẹ̀ báyìí yóò tó márùn tèmi so ẹ wúrú nǹkan báwọn so kọ́nà ọba kó sànù àtàbá ti rú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ tó ti sọ bára àdífẹ́ tó ti sọ báyẹn ẹmẹ́jà fún wọn o kódà tá a bá ní kápá

a máa bèèrè bèèrè inṣàlá abẹ́lọ́bà lè kíra kọ́lọ̀bà kí ó gba ilé ìtàṣe ní ìbádà fún wa kó fi sínú mizanu hasanẹ́tẹ̀ kọ̀kan wa subhanaka alhamdik ashhadu